alhamdulillah ọpẹ́ fún allah alimutafaridi bi ilmi al-ghaib ọba tó jẹ́ pé òun nìkan ló máa ń tọ́pamọ́ òun nìkan ni ọmọ ìmọ̀ kọ̀kọ̀ wassalatu wassalamu ala nabiyyina muhammad ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́bà nabiwa muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman èèyàn máa yá nínú gbàgbọ́ èyí tí a fi dára wa lẹ́kọ̀ọ́ nírọ̀lẹ́ yìí ona ni ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ alìkìhánatu wa ha iṣẹ́ wíwò fáwọn èèyàn àti ìmá lọlẹ̀ ìwòsẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn mọ ìmá kọ̀kọ̀ àwọn mọ tọpamọ́ àti aburú téèyàn máa rí ń bẹ̀ tí bá ń fún yàn máa rí téèyàn bá ń lọ́dọ̀ yàn ẹ̀yọ́ mayami tafarada allahu bihi wahdahu la sharika la allah nìkan òun lọ́mà tó ṣe jẹ́ pé òun nìkan ní ń dárọ̀ jò òun nìkan ní ń pa wá òun nìkan ní ń jí wa ṣẹ́rí mà kọ̀kọ̀ náà òun nìkan náà lọ́mà qala ta'ala ọlọ́wọ́n bá ti làámàlẹ̀ nínú qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní qul la ya'lamu man fis samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run ọba ní ìrẹ́ ànábì sọ fún gbogbo ayé ipe kò sẹ́ni kankan tó máa ń tọ́wà ń sánmà àti ń tọ́wà nínú ilẹ̀ ní nǹkan kọ̀kọ̀ ní nǹkan tó pamọ́ lẹ́yìn Allah nìkan suratu namuli aya sixty five fíkẹ́hù dalil kí ni àgbọ́yé tá à ń gbọ́ nínú aya yìí òun náà ní pé ọlọ́run ọba fi rinlẹ̀ fún gbogbo ayé ipe ìmọ̀ kọ̀kọ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá kan nínú gbogbo tọ́lọ́ndà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wọ̀lì kìhánatu ẹ̀rí ká máa dáfá Kama máa kama ká máa tẹ yẹ̀pẹ̀ ká máa sọ ipe amantí ọ̀sẹ̀lẹ̀ lọ́la nínú kádàrá àwọn èèyàn ìyá iddi'a'u ilmi al-ghaybi bi turukin shaytaniyya ìmá pàpẹ́ mọ́ra ìmá kọ̀kọ̀ nǹkan tí èsì ti wá ká máa wá pàpẹ́ mọ́ra rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn èṣù àwọn àlìjànú àwọn ṣàyàfíìn wọ̀lìkáhìn ẹni tí ń wusẹ́ òun náà lẹni tí ń pàpẹ́ mọ́ra pé òun mọ gbogbo nǹkan tó nínú ọ̀rọ̀ àwọn èèyàn yóò mọ̀ wá sọ fún wọn yìí pé ẹ máa bọ̀ wá bá mi o èmi ọ̀sán tó pamọ́ nínú ayé yín wà á ta khilafu ma qala Allah ìtí ń ṣe yìí ìtí ń pàpẹ́ mọ́ra rẹ̀ yìí ó ti yàtọ̀ sí tọ́lọ̀ ń sọ ọlọ́run lẹ́nìkan kan mọ́ lẹ́yìn òun òun náà lóun náà tún mà òun máa jẹ́ igbákejì ọlọ́run ọlọ́run sọ níbẹ̀ àtàkàhùn haram ẹ̀yọ́ máa yá mi nínú Islam ẹ lọ lè mà ẹjọ́ da yín lójú pé ká máa lọ lè wọṣẹ́ àbí ká máa wọṣẹ́ fún yàn èèwọ̀ ni nínú islam ẹbọ sì ni nítorí pé ọlọ́run nìkan ló mọ̀ máa kọ̀kọ̀ ẹni bá lóun náà tó mà ó ti fẹ́ràn rẹ̀ ṣe kejì ọlọ́run ni ẹ̀ ẹni bá sì wàá gbà pé ẹnìkan bẹ tó tún lè wo ṣẹ́ fún yàn tó máa ń tọ́pa má òun náà ti gbà pé ń gbà kejì ọlọ́run àwọn méjèèjì ń ṣe ẹrú fọlọ́run mọ́ muhammad sallam anábì yọ wọn kó onú ẹ̀sìn ni anábì ní laysa minna man takahhana aw tukahhina lahu anábì ní kì í sí láàrin wa anábì ní kì í sára wa kò sínú àwa mùsùlùmí ẹni tí ń wọṣẹ́ fún yàn àbí ni wọ́n ń wọṣẹ́ fún it's not a muslim kì í ṣe mùsùlùmí ẹni tí ń bá ń wọṣẹ́ ọ̀sẹ̀ gbà síláàmù ni bọ́bá kírun kò nírun tọ́gbà àwẹ̀ kò láwẹ̀ gbogbo ẹni tí ń wọṣẹ́ fún yàn bọ́bá lọ hajj kò ní hajj sarahatan léyìí tí ò sọ̀rọ̀ ń bẹ̀ òun náà ni pé ọmọ èèyàn a máa bẹ nínú dààmú lérí àwọn àlámàrí kan àwọn àlámàrí wa ọ̀pọ̀lọpọ̀ wa a máa wà bàyọ̀ ń bẹ̀ nípa kọ́lọ́wọ́n bó fi wá ṣe kòńgẹ́ lápèjúwe ẹni tó fẹ́ fẹ́ yàwó ń sùn ọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ìyàwó a fẹ́ fẹ́ yìí a àmọ́ yóò dáa bí ò ní dáa àmọ́ orí bẹ ń àbí bẹ ń bà mí bẹ́ẹ̀ ni yìí máa travel ẹ̀mí kan ní kọ́ lọ ẹ̀mí kan ní kọ́ má lọ confused kò mọ̀ yìí tí ó ṣe má ó ní bùkátà ọba ọwọ́ kó owó ńlá kalẹ̀ àwọn kan ní ráìsì ní kọ́tà àwọn kan ní ẹ̀wà lọ́dà kọ̀mọ̀ yìí tí ó sè é ń wá máa kọ̀kọ̀ lérí bùkátà yìí aláàní ó pé náfìlà ni ó yàn yóò bẹ aláàní àwọn kan ní mọ́tò ni ó máa ta àwọn kan ní ha mọ́tà mọ́tò sìmẹ́ǹtì àti irin òun ni kọ́ máa ta àwa ò pè ọ̀dà nígbà tí wọ́n kàwé tí wọ́n yíyọ ẹ̀ wà lọ́lẹ̀ kọ́sẹ̀ iṣẹ́ wò lọ́wọ́ akọ́ báyìí o wọ́n wà láwọn lọ lọ́lẹ̀ wo àkọ́sẹ̀jáyé àkọ́sẹ̀jáyé kí ni wọ́n pè bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó máa tí ó ṣẹlẹ̀ nínú ayé àfọlọ́n tó dáyé a wàá bẹ Allah kọ́lọ́n tó máa yíṣọ́ náà àbí bẹ́ẹ̀ kọ́ ẹnì yìí wọ́n gbà lọ́fíìsì méjì wọ́n gbà nílé epo wọ́n tún gbà ní local government méjèèjì ló ní papọ̀ kọ́mọ yìí tí ó ṣe ó ní bùkátà sí kò ṣe náfìlà ara méjì kò fi bẹ ọlọ́ kò fi bẹ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba ìtọ́pamọ́ ń bẹ̀ kò sẹ́nìkan tó mọ̀ yìí lẹ́yìn ọlọ́run ẹni tí ń fún yín àdánwò ń ba tí ò lérò ń ba ní gbogbo gbà gbogbo àwọn bùkátà tá a kàálẹ̀ yìí àtẹ̀yẹ́ tá a lè mẹ́nu bà lóòótọ́ wàhálà máa ń bá àyàn lérí ẹ̀ gbọ́dọ̀ bá rí báyìí ní lọ́dọ̀ ẹni tí ẹni tá a lọ lè bá náà òun náà ní ká lè yẹn náà fi kàbéjì ẹni tọ́mọ bẹ̀rẹ̀ tọ́mọ àárín tọ́mọ gbẹ̀yìn Allah nìkan náà ni kọ́dà nábì ọmọ nítorí pé àwọn tí wọ́n ń wo sẹ́yìn kò sí nǹkan kan tí ń bà wọ́n lẹ́rù wọn ò fẹ́ ká burú sá wọn ni wọ́n fi wọ́n lọ lè kiri bọnú aburú ńlá látara ìmọ̀ lọ lè wádìí tí ó ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá ní walau kuntu a'lamul ghaib ọlọ́run ẹ̀rí ànábì ó sọ fún gbogbo ayé pé ká pé èmi ànábì mo bá ma kọ̀kọ̀ ni làṣìtàkìsárì tó mí náà lọ́kọ́ èrè dáadáa ni ọba máa ṣẹlẹ̀ sí mi wà máa ma sani yẹ so aburú kan ò ní ṣẹlẹ̀ sí mi a A'raf àyà one eighty eight ànábì lóhùn gan kan wà pò ma níta ànábì ma ni wòlíì kan lóhùn ma níta ànábì ma làlájì kan àlájà kan ó jòkó síbì kan yóò máa ma kọ̀kọ̀ tó ti máa ń tọpamọ́ ó lè jẹ́ àfa ó lè jẹ́ ìmáàmù gbogbo ẹni bá ti ń wọṣẹ́ fún yàn àdàfà ni wọ́n ń pè irinṣẹ́ tí kálukú wá ń lò lọ́yàtọ̀ọ̀tọ̀ ẹ rí àwọn tí wọ́n máa ń wọṣẹ́ yìí nígbà míì lóòótọ́ wọ́n sọ nǹkan míì tí wọ́n jà náà wọ́n sọ ọkọ̀ ìyá rẹ̀ fún kò sì rí ọrí nígbà míì yóò sọ iṣẹ́ tó ṣe tó ṣe mọ́ nígbà míì yóò sọ ń tọpamọ́ nínú ayé rẹ̀ ṣe rí léyìí ẹni ọba kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá yé dáadáa yóò mọ̀ pé àwọn èṣù ni wọ́n fún un ní information àwọn afáwa ní ọ̀nà méjì náà ni wọ́n máa ń lò láti fi máa sọ pé àwọn fẹ́ sọ ń tọ́pa mọ́ fáwọn èèyàn ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni kí wọ́n máa wá ràn lọ́wọ́ pẹ̀lú àwọn èṣù àwọn àlìjànú àwọn àlìjànú tí wọ́n lò òkè sámà tí wọ́n máa lọ lè gbọ́ àwọn àgbọ́sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn màláíkà ntí ó ṣẹlẹ̀ ńlẹ̀ ayé àwọn àlìjànú tá a wí wọ́n wà mú ẹyọ kan nínú òótọ́ nínú tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n wá jù sí etí bàbá àdáfá àfọ oníyẹ̀pẹ̀ yẹn wọ́n dà wọ́n jù sí tiẹ̀ yóò wá fi irọ́ tiẹ̀ náà yóò fi kún tọ́ba wá jẹ́ pé òdodo ẹyọ kan táwọn àlìjànú jíǹgbọ́ ń sánmọ̀ yẹn òun ni ọ̀sọ́ fún ọ ìwọ máa rò pé ọmọ ń tọpamọ́ ọlọ́run tú àṣírí eléyìí nínú sọ́ọ́tù sọ̀rà àyà two hundred and twenty one to two hundred and twenty three ọlọ́wọ́n bá ní hal unabbiukum ala man tanazzalu shayatin ọlọ́wọ́n bá ní ẹjíkẹ́ fún yín nírò àwọn tó jẹ́ pé wọ́n máa ń gbàlejò èṣù àwọn tí èṣù máa ń sọ̀kalẹ̀ wá bá tanazzalu àwọn owó ní tanazzalu ala kulli afákin àfihìm ọlọ́wọ́n bá ní èṣù wọ́n máa sọ̀kalẹ̀ lérí àwọn òpùrọ́ àwọn adáfá àwọn tí wọ́n láwọn mọ́ ń tọ́pamọ́ àti ẹlẹ́ṣẹ̀ níwọ̀n yóò lè kó na sámúà wọ́n máa wá sọ̀rọ̀ òótọ́ ẹ̀yọ̀ kan tí wọ́n jí gbé yìí wọ́n fi sí ní etí wà kẹsàrọ́hún káàdìbò ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn òpùrọ́ ni wọ́n bàbá ní parọ́ fún ọ ni àfa ní parọ́ ni kọ́mọ kankan èṣù tó ti gbà fún èṣù tí ń sìn àlìjánu bú tí wọ́n ti di ọ̀rẹ́ ara wọn àlìjánu yẹ lọ́sọ̀ òótọ́ ẹ̀yọ̀ kan fún lọ́wọ́ aṣọ fún wọn nìwọ́ fi wá rò pé ọmọ ń tọ́pamọ́ ọlọ́run bá nì káàdìbùn òpòrọ́ ni wọ́n ẹ má bìlí fún wa ẹ má gbà wọ́n gbọ́ ìbá jẹ́ pé n tó sọ fún ọ òun tó kàn wà mẹ́ ọlọ́run ọba ní òpòrọ́ ni wọn ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ìyàwó Aisha radiyallahu anha ọlọ́run bá yọ́nú sí wọn wọ́n ní àwọn nǹkan wọn wá bá nàbí wa Muhammad sallam wọ́n wá ń béèrè lọ́wọ́ ànábì pé àwa béèrè nípa àwọn adáfá àwọn atẹ̀yẹ ẹ̀pẹ̀ àwọn awòràwọ̀ gbogbo àwọn táwọn máa ń tó ṣẹlẹ̀ lọ́la àwa béèrè nípa wọn faqal laysu ànábì ní àwọn adáfá àwọn tán láwọn ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la anábì ní lẹ́sùn bí ṣe anábì ní eyín yẹyẹ ni wọ́n eyín yẹyẹ ni wọ́n wọ́n máa ń da ayé rú ni wọ́n ṣe yan qalu yuhaddithuna ahyana bi shay'in fayakun wọ́n ní anábì àmọ́ nígbà míì wọ́n máa ń sọ nǹkan míì tó pé bó ṣe rí ni ẹ o qala rasulullah sallallahu alaihi wasallam anábì ní tilkal kalima ṣe rí gbólóhùn ẹyọ àlìjànúbù kan lọ́lẹ̀ lè jí gbọ́ lókè sánmà fáyò kérò ha fi ó tó ní wàlí yìí ọwájú sí ti ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ adáfáwọn èyí ojú sí tiẹ̀ àjẹ́ pé adáfáwọn lè jọ́rìí ọlọ́run ọ̀rẹ́ àṣetánì ní ọjẹ́ àfáà lọ́lẹ̀ dayẹ pẹ́ nù sá bàbá gíláàsì tọ́wà nílé tó fi ń wòran lọ́lẹ̀ fọmọ́lẹ̀ kò lè bàrí ọ̀nà ọlọ́run fọyà tọba ajẹ́ pígbà tí wọ́n fẹ́ bọ́ sọ̀rọ̀ òdodo ni ẹnu wọn lọ lè bá ajẹ́ pé yọ jọ ti ọ wà lẹ́mí rẹ̀ èyí ò pè wọ́n ní ẹni ọlọ́ ẹni èṣù lànàbí pè wọ́n mọ̀tàfàkù àlè àdìsí wà ní sọ̀hí Bukhari àti Muslim nígbà míì sì ní àlìjànú burúkú tó ní ara bàbá ni yọ ma wá bá àlìjànú títí ẹ sọ̀rọ̀ torí kálukú lọ́lá àlìjànú kankan ti ń bá rìn yọ ma wá béèrè information rẹ̀ lọ́wọ́ àlìjànú ti ń bọ́ rìn yọ ma wá sọ fún ọ ọ wà òótọ́ ni ń sọ ọlọ́run ló pòrọ́ léyàn ànábì ló pòrọ́ léyàn ìwọ wọn bìlífù ẹ̀ wọ́n mi wàsá ilẹ̀ ìtẹ̀sọ́ọ̀lì bíi jìn nínú àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò tí wọ́n fi máa ń bá Èṣù sọ̀rọ̀ tẹ̀yìn ọba kéwú àwátá kéwú mà àwátá kéwú súnà ni ó àmà nínú àwọn irinṣẹ́ tí wọ́n máa ń lò wọ́n kọ́ lé kankalẹ̀ àlìjánu bú ni wọ́n wá pè é wọ́n rúbọ original o fake ẹnìkan ní ọkàn pààrọ̀ síbẹ̀ tí wọ́n sẹ́ẹ̀rí gbogbo èyí tí wọ́n ṣe yìí wọ́n ń bèèrè information lọ́wọ́ àlìjẹ̀nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n ń da yẹ̀pẹ̀ ẹlòmíín ló yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ yìí ibẹ̀ ni wọ́n ti ń bá àlìjẹ̀nù sọ̀rọ̀ ẹlòmíín àtẹlẹwọ́ la bálà ni tọ́ba ti ní kó gbọ́ àtẹlẹwọ́ rẹ wá yóò máa wá bí èso sọ̀rọ̀ lára àtẹlẹwọ́ rẹ ìwọ ní gbọ́ ìwọ ní mà sọ̀mùkú wọ̀ dákàmà lẹ́yìn náà ẹlòmíín àwọn máa dáfá ni pẹ̀lú owó ẹyọ àwọn míì wọ́n ní àwọn jẹkújẹ kan tí wọ́n máa ń jẹ wọ́n pè ó kó èso sí wọ́n jẹ wọ́n la bá ṣe jẹ ni oní àpè ní òmà àlìjánu bù ni yọ́ máa bẹnu wọn sọ̀rọ̀ ìtàlìjánu yẹn bá mà yọ sọ fún yọ́ máa wá sọ ọ wá rò pé òótọ́ ni sọ ọ̀daràn ni o àwọn mìíràn lo gíláàsì gíláàsì ọ̀yà yọ́ máa wá wo gíláàsì èso ní bá sọ̀rọ̀ mbẹ̀ àwọn mìíràn tẹ̀sùbá làwọn ń lò bí sínfà tẹ̀sùbá ni ti ń pé ń bọ̀ yọjáde ń sin èso ní retí àwọn tá a sì wí yìí àwọn àlìjẹ̀nú tá a sì wí ìwọ̀n ní ràn wọ́n lọ́wọ́ àfi kí wọ́n ti rúbọ fún wọn wọ́n ti rúbọ fún wọn ẹlẹ́bọ kì í mọ kọ̀kọ́ wọ́n ti rúbọ fún wọn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń lò àtọ̀ríkọ̀ tó sàníyà ọ̀nà ẹ̀kẹ́fẹ̀ ògidì rọ yóò kàn wò sún yóò sì parọ́ lálá kan fún irọ́ tààrà ó ti mọ àwọn bùkátà àwọn obìnrin àkíní wá ń ṣe pẹ̀lú àwọn ọmọ yín báyìí kíní wá ń ṣe pẹ̀lú ìyálẹ̀ yín báyìí ọkọ yín àá bò lọ́rọ́ wá rí báyìí gbogbo àwọn bùkátà obìnrin bùkátà ọkùnrin bọ́ọ̀lù ọjà yín ṣe wọ́n rí báyìí àláfíà yín ò ṣe dáadáa o gbogbo àwọn wọ́nà wọ́nà kan ronú sọ̀kan kan yóò tún sásìbò pẹ̀lú ọlọ́run ọba wa tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á wàá ṣàlàyé nípa ipò tí ẹni tí ń àtẹni tí ń wo fún yàn ipò tí wọ́n wà nínú ẹ̀sìn Islam àtàwọn aburú tí máa bẹ́ wọn